òfin ra ẹni ọmọ tán bá ti di wọ́n lọ́wọ́ ní sínú àbí wọ́n já ẹ̀fọ́ ẹgbẹ́ nígbà kan bí kàlẹ́ ti kó ti jọ èèyàn ó wà ó wà kò sẹ́yìn ẹ́ èyí tó dá àkókò tó ọmọdún mẹ́ta oṣù mẹ́ta wọ́n fi gbogbo nǹkan tí èèyàn fi ń dé èèyàn fi fọ́ọ̀mù lára ẹ̀ bẹ́ẹ̀ bá rí tó tọ̀ èèyàn nílé wọ́n ọmọ ẹ̀ tọ́ sí fọ́ọ̀mù àmọ́ tó láàbù ní sáwùrà káwà lọ́wọ́ òun kọjá ẹ ìwé ìjẹ́ kan sọ pé bóyá oníwẹ̀ ẹgbẹ́ ìlànà ètò ṣe pé nígbà tí wọ́n ti ẹ kò kí wọ́n ti jẹ́ bóyá yọ bá ìsáré yìí bóyá mo lò mẹ́ta mẹ́rin ẹ bẹ́ẹ̀ ni kò sí fọ́ọ̀mù lẹ́dà ìyá àmọ́ tó bá ti fọ́ọ̀mù lẹ́dà wọlé òkú sínú agbóbi àgbàgbà bíi tán wọn lò ó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́.